mas wọ́n lè sọ́tọ̀ ọ̀nà nínú ẹ̀sìn. ṣé kò èsì wọ́n ti tako ìsìn fara tájáde ní àṣẹ. àkọ́kọ́ por lọ́pẹ̀s kò tako ìsìn fara tájáde ní àṣẹ. por tako. ẹgbẹ́ àwọn ìgbàgbẹ́ tíṣẹ̀lẹ̀ àgbékalẹ̀ tí ó ti takò ìpìlẹ̀ tó ní a ṣe tí ó sì ní káfíń ṣe alágbára. irú àwọn nǹkan wo ni ìsìláàmù ní táwọn afẹ́bẹ̀rẹ̀ káwò dáadáa sẹ́ni pé káwò bóyá sẹ́ni tó dá lẹ́sìn ní àbí ọ̀dà. a sì wá nìyí táwọn àbílí mùsùlùmí ká lọ sí sìkára a sì ní sìkára òkè tó bóyá ó lẹ́sìn kò lẹ́sìn káwọn òkè sì wá di ẹ̀sìn rẹ̀ èrè tàbí ká sì wá di ìwà rẹ̀. ẹ̀ gbọ́ mi ẹ̀sìn fẹ́ ká sì ìwà rẹ̀ káwọn ní pé bá ti ṣe ìsìn mára pé kọ́nà máa ń wá bọ́yọ̀ bá dà bí ọ̀dà káwọn máa wulẹ̀ ṣèwádìí obìnrin yẹn ọ̀gá bí ọlá pé wọ́n ti ní sísàlẹ̀ yẹn náà ṣe ń borí àwọn ẹ̀kọ́ ìmùsùlùmá ẹ̀jọ̀ mo ní ìdí mi. Àbá ó kẹ́rin àsáyẹ̀gún wà á rògbò wà á jáde wà á sì tó bá ń gbẹ tó lè rán bẹ̀rẹ̀ sí ní so bọ́lọ̀ fún ọ. sí dáàbò yìí. Sí dáàbò eléyìí. Yọ̀ọ́ yẹn dáàbò yà wọ̀ ni. Ilẹ̀ yẹn náà wọ́n ti ń gbọ́dọ̀ ayé lọ́kọ̀ọ́. Ẹ wá wò wá. Tí ì bá ti bọ́lọ̀ ṣe kù irú ẹ̀ láyé tí wọ́n náà pèrè lọ́pọ̀ tó bá gba létí pẹ̀lú ọkùnrin méjì padà alùpàá ní ọjọ́ bí owó ni wọ́n á ní dá wájú kò ní dá kó ara àtàkùn ní bá dùn ní sọfọ́bìnrin mi gbọdọ̀ gba ara àtàkùn ọ̀gbẹ́ ní ẹ̀yẹ nígbà tó yẹ ìwèrè nínú ilé bẹ́ẹ̀ sì náà lọkùnrin mi ẹ̀yà kan máa ní kójú rẹ̀ jẹ́ tòun dáa ẹ̀ẹ́dì máa ti bẹ̀ ní ẹlòmíì nǹkan tí ó lè sọ̀rọ̀ sakasaka ní máa pè gbà mí jẹ́ lórí lórí kí ni lọ tó jẹ́ tù lọ bó ṣe wà lọ́wọ́ fún lọ́wọ́ àwọn obìnrin wọn láì ọkùnrin tó ń gbé ayé lè jẹ kọ̀ọ̀kan náà á lórí ayé ó tẹ́ tó pọ̀ all night ah all night is that. Hey. ẹ̀rọ fẹ́ra yín ìpàdé nínú lẹ àbá ọ̀rọ̀ tí ẹ lè brọ́dà brọ́dà mi ọlọ́pọ̀ wa bẹ́ẹ̀ ẹ sì wádìí ọ yẹ kí sìkárò gbé yẹn wọn kí ewé sìkárò lè gbé ṣe pé ó dùn mọ̀ fún wa ọlọ́run ní a máa mọ̀ tó lè ní

wọ́n ara pamọ́ sí ilé wọ́n á ní ọ̀pá àràtà ó ṣe é sí káà lè rí bóyá yóò lórí máa tó ìlú lórí fún ọ. ọba dẹ̀ ń sọ gbogbo jáde ó ní kọ́ sọ́ọ̀tì ẹnì kan sọ́ọ̀tì wẹ̀rẹ̀ yóò fẹsẹ̀ rẹ̀ sí ọ. ìwọ́n dẹ̀ ti mọ̀ ká kúrò nìkan yẹn tó bá ti lọ sọ̀rọ̀ sílẹ̀ ó yẹra wé epo yẹn wé láti ní wé lásọwọ́ ìsìkára kan ò ní gbé yìí o tó lọ kí ló kọ́ lọ́wọ́ lágbára láti tọ́jú ara wọn lọ àmọ́ tí wọ́n ti mọ̀ kó máa mo rò kò gbọ́ yíra bẹ́ẹ̀ náà ní ká ṣe blood test ìgbà tọ́lọ̀ ti ní kí ìmọ̀ dàgbàsókè náà fi fẹ́ tẹ́tí ọ̀bá bára wọn mu tí gúbẹ̀ jẹ́ ọ̀bá jọra wọn dẹ́sítà bí ọ̀bá jọra wọn ní wọn pọ̀ sí i wọ́n ti rí bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ìmọ̀ wọ́n sì rí pé sábà máa rí bẹ́ẹ̀ tó lè yẹ kó àlùfáà yóò rí bẹ́ẹ̀ wọ́n lè fi ṣe àmọ́ seventy percent eighty percent ó lè ṣe nínú bí ìgbà tí èèyàn bá jẹun ẹni tí ò jẹun eighty percent tó yí máa mú ní ìmọ̀ àpá àgbà mi ẹ̀ ní òní jẹun lè ṣe nípa ìtọ́lé ìdí àbá nítorí láti lọ ṣe àyẹ̀wò yẹn gẹ́gẹ́ bí ọ̀gọ̀rọ̀ àwọn olùmọ̀ọ́sẹ̀ sọ òsì tó burú rẹ̀. pé àyẹ̀kádà ọlọ́run ni a máa rí bí ọ̀nà àwọn olùmọ̀ tí wọ́n gbá wọlé mo rò pé agbóyè wa àwọn ìjọ da àdúrà ẹ̀ka lọ wò ó torí pé tó bá sẹlẹ̀ lọ́dún ìṣẹ̀lẹ̀ èrè òní gbé ẹ̀mí èrè tó gbé òní gbé ọtún wá ti dé kàn súnmọ́ yẹn lọ sí owó òkúrò rẹ̀ ọmọ tó láìkì nísìnyí tó ti láìkì tẹ́lẹ̀ tó sì bá ń dẹ́kun ìpínlẹ̀ ìbànújẹ́ yẹn ké wípé láwọlé tán kó wá di pé èyí wọn gbé ọmọ wọn sáré lójú méjèèjì ó jẹ́ kó sẹ́fìtì pìṣẹ́ tó lẹ̀ sọ́mọ́ kó rí rẹ̀ sọ̀tẹ́ táwọn kan bá mú yẹn kan bá lè olùkó sọ̀rọ̀ lòlù sí ó súnmọ́ kó lè wọ́n ní àwọn tí ń sọ ìlọ chẹ́ẹ̀kì lọ lọ sí blọọkẹ̀ sí lé káàdì ọwọ́ sí lé wá lòdì sí ó ti yé ọlọ́wọ́ kàkó àbí ọkùnrin kàkó wọn lòdì tó rí lọ ó kàn bá wọn kò náà wọn mọ̀ bí wo ti bà kò lè padà sẹ́gun ní ṣe yàtọ̀ èyí tẹ̀sí láyé yọ àbí àmọ́ sì tẹ̀sí pé ààrẹ mi ní ọba ṣe kò lè bọ́ sípò mi ẹtì gbọ́ nígbà yìí kò ní oṣù náà ní ọ̀la sókè ní ọ̀la ọ̀la ọ̀la àmọ́ sáwọn ẹ̀kọ́ kí èyí ti ṣe nípa kúnyà ìrìnàjò tí ń jẹ́ báyìí àbúyúsù lẹ́lẹ̀tẹ̀lẹ̀ tó lè pé ó jẹ́ àbúyúsù yàtọ̀ àlọ́ àdàgbà tó ní ọlọ́ àbí òbí ọkùnrin tó kan àgbélẹ̀ ìrìnàjò ẹlẹ́yìn tó pé ọ̀nà tí ìyàn àdéjọba. ẹsẹ̀ wo ẹlẹ́gbẹ̀rún mi mọ ẹgbẹ́ sọ̀rọ̀ rẹ̀ mo yà kẹ́ lọ́ta. àti ìyàn àdéjọba bẹ́ẹ̀ ìgbà tí ó wá dé ti wẹ́sọ̀n nípa àyè fún àwọn ọ̀sẹ̀ àwọn ọkọ̀ lè fi wẹ́sọ̀n ó dá òun wọ ilé ìkọ́ṣẹ́ tẹ̀ àwọn ẹni ẹni tó bá gbọ́ inú àtàlẹ́ fún àwọn abẹ́ ìṣòro ni wọ́n ń gbé ìṣòro sọ fún wọn lọ. òyìnbó lẹ́nu kó mú ọmọ ìbọn tó ẹ̀sẹ̀ rẹ̀ wọ́n àti ìṣòro tí ó yẹ lọ́nà òfẹ́ẹ̀lì ó sì so ìyẹn ló fi jẹ́ mọ̀ jàǹbá ẹlòmíín náà ló ẹ̀sẹ̀lẹ̀ sí ẹ̀ ìjọba tẹ́ra tó jẹ́ kó wọn náà kàwé wọn òun sì lẹ́yìn kan ìwà lọ́sọ lẹ́yìn wọn àti sísá wọn lẹ̀ kọ́sọ́ wọn tó di tó ẹlẹ́dẹ̀ẹ́sì. ọ̀rọ̀ orúkọ sábẹ́ pè wá ẹni tó pè ní àbú abdulkudus ọ̀pára wa bí kudus náà ẹ̀rọ apára wọn tàbí ṣẹ́gẹ́ni ló ń bí lọ sọ́kọ̀ọ́ lè ṣe ìdí rẹ̀ tó bá wù ú lè ṣe ìdí rẹ̀. nínú àwọn ọmọ ètò wa ló kọ ọmọ ìdí àkọ́bí ọmọ wa ó ti yé àkọ́bí ọmọ wa ló dá fún ọmọ ètò wa ni kìí ṣe pé ó ti wá di ẹ̀sìn o ó wà ní ládà kan lọ́gbà mi ó wà kàmí tẹ́lẹ̀ ìkẹ́lẹ́ kó òun ní kọjá mi ó ti yé òun ló dà ètò bá ti di ẹ̀rọ sí ẹ̀rọ wá lò ti di ẹ̀rọ náà wọn ò ní mọ̀ sí ẹni tí òbí máa ń jẹ́ orúkọ ọmọkùnrin sẹ́ni mú sí i ìyàwó aisha kò ní ma ó sì gbé orúkọ ọmọ tó di yé nísìnyí tó kò ní ìka àwọn ọmọ ìkọlọ ọmọ. sì wà lórí ilé ògùnlù lọ́wọ́ lórílẹ̀-èdè rẹ̀ ìdí ọ̀nà ìyá ó sì lówó lọ́wọ́ sí lọ́dún kankan báyìí rẹ̀ ní gbé òun wá ní lọ́wọ́ ìgbà owó fún un. rẹ̀ ní pé ṣé ọgbà rárá o àwọn tó bá sọ láàrin àpé mo kú kọ́kọ́ lọ́wọ́ ṣe fún mi. àmọ́rọ̀ pé ọlọ hajj ó dé ṣe lọ pléènì lẹ́yìn wà tó wà kó sí ọlọ́run ni ọlọ́wọ́ dé. pẹ́ ẹgbẹ́ bí òwe tiwa aláwọn kan ti ṣe wẹ́ẹ̀ síwájú wa tó wò tó wò pa pẹ̀lú dúpẹ́. ẹgbẹ́ ẹgbẹ̀rún nínú àwọn ọmọlẹ́yìn àgbẹ̀gbẹ̀ ìṣura ni wọ́n ṣe hajj ni wọ́n ṣe kíni ni wọ́n ṣe hajj àlẹ́bí kan ṣe tó wò ṣe kíni tí ọ̀dà ayé sì lò ìdínà ọwọ́ dúpẹ́. ìyàgbẹ́jọ́ náà sì ní ó lè ju pléènì kò sí káàkiri náà táwọn ọ̀rọ̀ fún ọ̀wá dúpẹ́ bàtà àtìlẹ́yìn ó ṣe ń wọn èèwọ̀ ní káwọn náà ṣe à ń gbèsè owó ni. àwọn kan bá dọ́gbọ́n sí lónìí wọ́n á kóra wọn jọ wọ́n láwọn tí wọ́n bá yá tí wọ́n bá ìjọ ti wá lọ òtí wọn fẹ́ kọ́ wọn sí nínú ìdìbò ìyẹn náà wọ́n fi da ìyẹn náà ni wọ́n fi bá wọn lójú mi tó wọ́n á ṣe lẹ́ẹ̀kan náà gbogbo wọn àtẹnukó ṣe ní ìdìbò ni òtù gbogbo iná lẹ̀ ń ṣe lẹ́sìn ọ̀gbọ̀n ṣọ̀pọ̀. wọ́n ti kó wọn gba ẹni sọ wọ́n ti wọ́n dá wọn abẹ́ àwọn ọ̀tà àwọn ti dára fún wọn tó gbé àwọn ènìyàn kò wọ́n sínú ẹgbẹ́ wọn tó ìkọ́ ṣe kàn bẹ́ẹ̀. àmọ́ bí wọ́n ti kó wọn jọ yẹn náà ní kódà tí ìgbà tó bẹ̀rẹ̀ burúkú yìí tí ìdí ni pé àwọn èèyàn máa ń lóyún ìdálẹ̀ ẹ̀rọ ní sókè ẹ̀ ti gbé yẹn wọlé àwọn èèyàn tó wọn á yẹn náà máa wọ́n tó máa náà kì àti mo ya burú tó wọn lè tẹlẹ èyí tó wọn dá mi lè tó dà kọ orí ẹ̀kọ́ láì kọjá tó wọn bá bá ṣe lórí ẹ̀ka ti mọ̀ sí tó ẹ̀ka ti mọ̀ sí náà káwọn dàrú ẹ̀ lẹ náà tó bá ti dé ọmọ dúpẹ́ bọ́lọ̀ kó o gbé ọmọ dúpẹ́ bọ́lọ̀ pé o gbé tó o sì máa bá ìjọsìn rẹ lọ ṣé bí ìjọsìn ní hajj ní ìbá gbàgbé òdodo ṣùgbọ́n ẹ ká máa ṣe àjọyọ̀ ẹ̀ pé ọlọ́dẹ ẹ̀sìn náà fún wa gbogbo oṣù kan ọdún ìlà ìgbà àmì ìlọ́gbẹ́ báwọn èèyàn ṣe ń mi ò rí gbà. ọ̀tá àwa ṣe àjọyọ̀ fún ààwẹ̀ láti wọn wá ṣe wúlé wọn hajj àbáwọn àmì àti ọlọ́wọ́n wa tí ó pa aláṣẹ fún wa. torí ẹ̀ àdáyálẹ̀ kí mo sì lóde náà sí mo sì lóde wá sí ìdènà náwó ọ̀nà oṣù kò sí ní gbàrádà.

tí ó sì rí tọ́wẹ́ bá padà sí. ọmọ àwọn fámìlì ẹni yẹn ọmọ ẹni yẹn lùdà pé ọmọ fámìlì yẹn kọ́ lọ fún nǹkan ẹ̀ kọ́ lọ fún sàrà. nígbà wo ni wọ́n sọ nìyẹn wọ́n ní kọ́ lọ fún sàrà. so ó láti yẹ pé ẹni yẹn lónìí nítorí bẹ́ẹ̀ wọ́n lọ lọ nítorí bẹ́ẹ̀ wọ́n lọ lọ wọ́n lọ fún sàrà wọ́n lọ fún sàrà. คือที่ ìbéèrè ní pé tí ó yẹ kí àwọn olóògbé àwọn èèyàn tó ń ṣòwò lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ sí lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ pàǹkó ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọlé bá wọlé tó wá sọ́rọ́ láti ìwọlé fún pọ́lí àbí gbígbọ́ òkàkó nínú gbọ́dọ̀ láti fún pọ́lí ìdábẹ̀rẹ̀ ìgbésẹ̀ àìsàn kàfíìn lọ́sùn.

láti lè fi mọ́sálásí nítorí pé àrẹ̀sìn wà ní. ìṣèkéde ìdí olórí alájúmọ̀ pé àrẹ̀sìn wà ní. táà bá ti lọ lọ́rùn àdéhùn àwọn kàkà sí nínú ẹ̀sìn àti ká lọ lórí. lórí yàtọ̀ gbogbo tí mùsùlùmí bá ti wà á ní láti rẹ́ àgbáyé wa tí nǹkan òfin ní ìdíwọ̀n ìwọ̀n olórí yẹn ti gbọdọ̀ mọ wọn rẹ̀ ni ọgbọdọ̀ mọ bíi lágbára rẹ̀ mọ ó sì gbọdọ̀ mọ bíi kò mọ bá a bá ṣe wá tó bá a bá ṣe bí nǹkan bí ìlú bá ṣe rí agbáwo ló bá ṣe rí òun náà ní sọ ní agbára lórí yẹn ti tó lórí ẹ̀ka ẹgbẹ́ gbogbo ìgbà bẹ́ẹ̀ máa ń dá sí ìsìnkú gbòòrò ìgbà tí ó gbọdọ̀ mọ kàtọ́ọ̀ lòdì ọlọ́ọ̀ta àlàkà tó ní kí. àwọn èèyàn mẹ́fà kan níbi tí wọ́n yan olórí ní àyà èyí tó súnmọ́ jù ní pé kìí ṣe bí ẹnì kan láti lọ́yìn wọ́n bá àwọn sọ̀rọ̀ ní wọ́n dá sí náà ni sọ èyí tó súnmọ́ jù nìyẹn tó dábàá yẹn ni wọ́n ti wá lọ́yìn kò súnmọ́ sí tọ́ka kó ìsọ̀rọ̀ yẹn ni wọ́n dá sí báyìí láì tẹ́lẹ̀ wáyé ìmọ̀ràn ìjọba tó gbókè láti náà àmì ètò ní pírẹ́mù ní sẹ́ni pé ìjọba democracy ó ti yẹ sáà lè gbé wá lọ́sọ́lásí káwọn á kàmpé. àìsí bẹ́ẹ̀ èèwọ̀ ni ọlọ́wọ́ sì máa bínú síbẹ̀ nítorí ìdí pé. pọ̀ mọ́ sápà tó dé àwọn kan ní ìsìn wọn dá lórí pọ̀ mọ́ sápà. wọ́n sì ń da ìjọ ọ̀dọ́ra wọn ní nǹkan méjì tí wọ́n dènà síra wọn wọ́n dà pọ̀. wọ́n sì ń da ìbàjẹ́ àtòdodo wọ́n dà papọ̀ kò sì yẹ kó rí bẹ́ẹ̀. ìṣèjọba ara ẹ̀sìn lọ́wọ́ ìyẹn tó dodo àbí ìṣèjọba kíláàpẹ́ ààrẹ sì lọ́wọ́ òdòdó tí o tó kílẹ̀ tọ́ àmọ́ abẹ́ ìṣèjọba ni àmọ́ àgbéjọba tọlọ́mọ ọba wa àgbéjọba èyí tá à ń lẹ́bi sọ́pọ́ọ̀tì wa lọ gbé ìjọba èyí tọ́mọ nìyẹn gẹ́gẹ́ fún rẹ̀ kọ́kọ́ wá rẹ̀ gbé kalẹ̀ alọ́gbé e wa eléyìí ìbàjẹ́ nìyẹn àbúrò nù ìsìláàmù ọ̀tọ̀ òun náà kẹ́mi ọ̀tọ̀. nítorí pé táàpù ní democracy gbogbo aláti mọ́ ọ́ ṣáàbí lè ṣáàbí ìdájọ́ tí ọmọ àlú fẹ́ mú wá fáwọn ọmọ àlú ẹgbẹ́ ẹ̀ gbọ́ òun la fẹ́ fi ṣèjọba àmì ìdájọ́ táwọn àlú fẹ́ mú wá àwọn ilé ìgbìmọ̀ asòfin àtàwọn ilé ìgbìmọ̀ asòfin house of rent, àti house of representative tàbí senate tàbí tọ̀ tí wọ́n fẹ́ ṣe léyìí òfin ni wọ́n fẹ́ ṣe lọ́wọ́ ara wọn léyìí tí ò níyè méjì nínú òfin yìí èyí tó pọ̀ ju rẹ̀ yọ tako tó kéde kàlá tí ọ̀bá wa ní tako kàlá kò yẹ kí wọ́n láwọn fẹ́ ṣòfin ara wọ́n mọ̀ lòfin aláàtọ̀ ti wà lẹ́yìn torí òfin aláàní òfin tí ọba tó dẹ̀dà tó fẹ́ ṣe lérí àwọn ọ̀dà ẹ̀wọ̀n ẹ̀dá òfin democracy ni òfin tó fẹ́ ṣe lẹ́rí tọ́mọ ìlú fẹ́ ṣe lẹ́rí aláàánú tó fẹ́ fi tọba tó dá ẹ̀ka kalẹ̀. káàdó sínú làákàyè láwọn ọ̀dùn ni wọ́n ìwọ lọ pálí ó sì lóde nínú ilé rẹ ọlọ́wọ́ bọ́ sáà tó lọ́jọ́ ta ọ̀tọ̀ náà ó sì gbóhùn kalẹ̀ gbogbo ẹ̀ ara lẹ́yìn jẹ́ aago mẹ́wàá lẹ́gbẹ́ náà ti rẹ̀ ó wà lára méjì tó wá sẹ́nu ọ̀pọ̀ lẹ́yìn. gbogbo yín tọ́lẹ̀tì mẹ́rin ara ẹnu lẹ́yìn méjì tèmi láwọn ọdún bẹ́ẹ̀ ẹ̀yin àwọn ọdún ọdún ọdún lẹ́yìn ìwọ̀n fún méjì lọ. ọ̀tọ̀ ẹni lọ́nà rẹ̀ gbà yẹ lọ́wọ́. ẹ bá yà kẹ́hìn lọ ẹ̀kọ́ lọ́wọ́ rẹ̀ nígbà yípa ẹ̀kẹ́ mọ̀ ẹ̀ má ó ti yé. bí lálẹ́ ọ̀dọ́ ṣe wá pàṣẹ yìí káwá ní tẹ́lẹ̀sì kẹ́lẹ̀ kó náà wá ní ní inú ilé lálọ́ọ̀dù lérí ilẹ̀ lálọ́ọ̀dù ní ẹni tó ṣe tó kò sojú rẹ̀ tó fi kọ̀ ó lóun náà wá ní òun náà ń lópin fáwọn tẹ́lẹ̀sì ẹ̀kọ́ fi lálọ́ọ̀dù lẹ̀ èmi náà fẹ́ lópin fáwọn tẹ́lẹ̀sì kẹ wá ní òsì tó burú àlùbá òfin lánàá mọ òfin àwọn ẹni tẹ láti yí náà lọ́nà lẹ́yìn lọ́fẹ́ mọ àtúbí kókó láti wà ní èyí lẹ́yìn ẹ̀fí ti lánàá tẹ̀lé ṣé ìwọ́n gbà wẹ̀ ẹ́ ọ́ pín ìdàgbò bìsítà àwọn ọkọ̀ ọkọ̀ àtọ́ àwọn ọkọ̀ san ọ̀sán ló ti kó ẹni yẹ. níjọ́ wá san owó bó ṣe bẹ̀ mí. epo ń tó kó wá lé lẹ́yìn rẹ̀ yìí lọ́sàn ó. iná abàjẹ́ kọ́lé rí. ẹ̀yà kan yá sí làkàyè. lẹ́yìn ìyọ̀ lọ lábẹ́ ìjọba ọlọ́run abíta ní kọ̀ọ̀tún sábà tẹ̀lé. àwọn àfi wọn kóra wọn lọ wọn náà fẹ́ máa sòfin ẹ wá ní káàdà pọ̀ mẹ́sìn ọlọ́run. ìbẹ̀rù ọlọ́run bẹ́ẹ̀ bá dá aláyé tẹ ìdádójú àwọn èèyàn ọlọ́run tó dá o. ẹ wá ní pé ẹja àgbàgbẹ̀ yẹn lọ káfíńsì bẹ́ẹ̀ wọ́n ní ká gba àbẹ̀ bá fi lọ́wọ́ pẹ̀lú ọ̀gá dé wá àwọn kọ́ ni pé tẹ bá ní ká gba bẹ̀ pé ọlọ́pàá sáwà lóbi náà lórúkọ ọ̀rọ̀ láti wá débẹ̀ àsìkò wọn ń lò gbogbo lọ́wọ́ abẹ́lé ẹ̀rí wọn lò ibi kò sọ́kọ̀ tàbí débẹ̀ wọ́n ní pé òsì ń bẹ̀ pẹ̀lú òsì kìíní pẹ̀lú òpin dà tọ́ọ̀ bá fẹ́ tí wọ́n pín kéde wọn lóṣèké ni a rẹ̀ rí wọn lò àwọn obìnrin wọn ń jẹ wá jẹ asitakété àsúná bẹ́ẹ̀ pàtàkì ọ̀dọ̀ ìwà ní ìwà jẹ àwọn tí yẹn máa ń lọ ní wọ́n yẹ ká dé ipò aláwọ̀ ọ̀dọ̀ bí ọlọ́run a sì fi wọ́n bẹ̀ wọ́n yẹ ká tó bá tẹ̀ lé òfin ọlọ́run bá mi. ẹ̀rí mu bẹ́ẹ̀ mọ̀ nígbà wọ́n wọ̀ ẹ̀yìn ọba àkàyè àmọ́ sọ̀rọ̀ bàbá àkàyè nígbà mi tí ọba bẹ́ẹ̀ nínú ẹ̀rí inú kùránì ni o àtàdésì lákàyè oṣooṣù ni lákàyè oṣooṣù nítorí pé àlàákìlò sọ̀fẹ́ láàyò lẹ́ẹ̀kìlò àlàákìlò sọ̀fẹ́ ẹ̀rí tó lálàáfíà àbí làákàyè tó lálàáfíà kò lè takò ẹ̀ lórí níjọ́ tó bá ti wá ẹ̀rí tó lọ́la àti àti làákà ìbá ti wá ta kó làákà ìyẹn ń segin ní sáré bóòlù sí fẹ́ jẹ́ bí ọmọ ìyá. Ìtú wọn wá ìyàwó akẹ́kẹ́ àwòrán làákà ìyá ọmọ nìyẹn ọ lọ àmọ́ kò lọ nínú sẹ̀ríà ọlọ́ ìdí ni pé àwọn kan nípa àti ẹni ṣèjọba bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ gbogbo àdùnnà àmọ̀tẹ́ rẹ̀ nílùú mẹ́ta kò rí ìjọba ṣe ó lo thirty years níjọ́ náà lọ́rùn tó bá wí pé kóhun obìnrin ìjọba ṣe ó ti kọ́ darapọ̀ mọ́ wọn kọ́mọ̀sì làkún dínú fún wa ní ẹ̀dín kọ́ darapọ̀ mọ́ wọn lókọ́ sàbí àṣìlú ìmọ̀ tààtà tí gbogbo wọn lọ lórí òòsàn ni wọ́n ń sìn bẹ́ẹ̀ àmẹ́bí òṣèlú pé ẹkọ jáde ó sì náà tó bá alágbára sí i táwọn ọjọ́ ń ṣeré táwọn ọjọ́ ń kó lọ sílẹ̀ òun ìjọba ọjọ́ ẹsẹ̀ ìjà máa kọ́ àwọn òṣàlẹ̀ díẹ̀ díẹ̀. ara aláfẹ̀mú lọ́wọ́ ànábì òṣèré ọba wọn ṣe kúkú ó lè dé àti yẹs ọpẹ lóde tí yẹs lásìkò tó fi dáwà àti yẹs ẹlẹ́ lọ́lọ́ọ̀kẹ́lẹ́ làwọn ó ẹsẹ̀ ti ní àwọn òṣè àwọn ònípa ń ṣe káwọn ọmọ sí ti wá ọlọ́ bá wọ́n fún wọn jọba ló fún wa ọlọ́ tó wá lọ fún ilé wa nínú màdínà màtọ́lọ̀ ń lò wọlé mi lásìkò tó ń lò wọlé ọba ni abasa olórí ni ọba silam mẹlẹkọlẹ alabasa alabasa anajash àmọ́ kò rí ìjọba rẹ̀ sí kò rí ìsìláàmù sílẹ̀ ìjọba rẹ̀ òun nìkan lọ́dá sí nítorí báwọn aráàlú ò ní kíni àṣẹ yìí ò sí kíni ìyẹn tó jẹ́ ibi o lẹ́gbẹ̀ẹ́ kan nìyẹn òun ti dé lórí tẹ́lẹ̀ tó lórí kọ́jọba ọwọ́ àbí òun ti dé lórí tẹ́lẹ̀ tó lórí gbà inú síláàmù lọ́wọ́ àwọn òbí kíni tòbí inú ọba lọ́wọ́ àwọn òbí lórí tóbi gbà èdè nínú ọba lọ́wọ́ àwọn olùgbà síláàmù ẹ̀sìn ìyá rẹ̀ olùgbà síláàmù àmọ́ kò rí síláàmù rẹ̀ kristal torí pé àwọn tí wọ́n ń sọ pé wọn ò dé nínú wọn ò dúró rí sí i àjọṣe pé nínú ọba lágbára náà táwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ tó lè bá ní agbára rẹ̀ lọ́sẹ̀kẹ̀ kò rí rí kàṣẹ wọ́n yà máa dá ara rẹ̀ ṣe. àwọn báwọn yẹn sọ pé jọ́sà náà fẹ́ da àwọn tó kó síra ní wọn da àwọn yẹn sọ bẹ́ẹ̀ bàtà. Nàìjíríà sì ò ní kẹ̀kẹ́ sọ lé lórí nígbà táwọn àti bẹ́ẹ̀ lò náà wọ̀n sì Islam tí wọ́n dẹ̀ ẹ̀rígbọ̀n ṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Olú ẹ̀rí ọ̀dà ọ̀nà burúkú ni àṣẹlọ̀ bá tó dé ibẹ̀ ẹ̀sìn ní àṣẹbẹ̀ tálẹ̀ yìí ti ń yọ. ànábì lọ́dọ̀ sí lọ́rọ̀ bá yọ kàtà wá ní pé ìṣẹ̀kọ̀ díẹ̀ àbí mo ti ná kó tó lè dégé ni. wọ́n ní ẹ̀sìn wá sí bíbá yìí o àwọn àbí ìfẹ́ kó wá sí àwọn ẹ̀kọ́ sí wá sí ẹ̀kọ́ bá mo ti ná. ẹ̀kọ́ sí ìdòwò mẹ́fà mẹ́fà. ẹ bá ti gbà bẹ́ẹ̀ á jẹ̀ sí lọ́wọ́ lẹ fẹ́ mu láká yìí máa fà yẹn wọlé ilé ìwà burú gan o ká lọ ṣe pọ́lítíìsì tí mẹ́ta nísìnyí ó burú gan jù yẹn lọ kúkúrú nìyẹn ó burú jọjú lọ kẹ ọtí yẹn ọgbà wọlé yẹn ló ká sí kábílẹ̀ yìí àwọn èèyàn sọ̀rọ̀ lọ́rọ̀ wa fún gègèrè gbòòrò tó ọtí lọ ẹni kọ́nà wọn pàṣẹ lórí ilẹ̀ ẹ̀ wá sọ̀pọ̀tì àṣẹ kéèsì ọ̀sẹ̀ rẹ̀ ti lórí òye tọ́lọ̀ ní àṣẹyẹ ọ̀lá ìjẹ́ kò sí ẹ̀ àwọn tí wọ́n ti tọ́lẹ̀ ẹ̀ lọ́kọ̀ mẹ́rin wa tọ́lá rẹ̀ ti ní àgbàdà máa kà mọ́ nínú pẹ̀lú wọ́n ti fẹ́ jẹ ogún gbogbo ìgbàgbọ́ ló ti dùn. ẹni wọ́n ti dàrẹ́ ti wá ìlú táyà àgbẹ̀bí àdúgbò sílẹ̀ àwọn sábà àdúgbò sílẹ̀ kó wọ́n á gba ọ̀nà ẹ̀gbin mọ́sálásí nìsín àwa lọ sògbó owó àwa pààyàn sògbó owó ṣé bàbá sílẹ̀ ìfásitì lọ́wọ́ iṣẹ́ ìdá pé à ní mọ́sálásí mi ní ìyá ìjà mùsùlùmí ọ̀dà wọn á sògbó owó ni á pààyàn kátà fi ṣe ṣẹ́ bá gbà wọlé. ẹ wá ń sọ fún wa pé láàrin ah, ọ̀dà kó làbẹ́ mọ́sálásí wà láàrin owó ìfọ́sìn ká sògbó káfíńé mọ́sálásí kọ́ sáàgbà wọlé ló ẹ̀kọ́ ọ̀kọ́là orílẹ̀-ọ̀kọ́là sẹ́kọ̀ọ́lá ẹ̀kọ́ làkúrò lára ẹ̀kọ́ ọ̀gbà bẹ́ẹ̀ sọ̀rọ̀ òní bẹ́ẹ̀ sọ̀rọ̀ a lè máa kàmpé ìpínpé democracy káwọn ọkọ̀ wá sí kí ni wọ́n wá lu òfin tí ìṣòfin ọlọ́run wa náà gbà lọ́wọ́ ayé láyé àmì sí i lọ́ta gbọ́ yẹn. ẹ̀ẹ́dẹ́gbẹ̀ẹ́ ni pé tábà tiẹ̀ wá wọ ọbẹ̀ náà nígbà táwọn tí wọ́n tó sọra tí wọn ò lè ṣe nǹkan yẹn fún wọn ṣe kí ni wọn ò lè lè ṣe. ẹ̀yìn ìgbà yìí máa débẹ̀ lé òní ìlú sí i. àwọn ọmọ àlùbẹ̀ dá díẹ̀ ni o sàgbéwò haúsá ni àwọn ọlọ́dẹ̀lẹ́dẹ̀ ọ̀rọ̀ kí ni wọ́n bẹ̀rẹ̀ ṣẹ̀rí àná ló fi dídí ẹ̀yẹ sí lẹ́yìn ìgbà yẹn tó tó ní yóò lọ kó wọ bẹ̀ oníṣẹ́ mi yóò débẹ̀ mọ́ mẹ́sì gbádùn rẹ̀ pé ọmọ yìí kò má gbádùn ìṣẹ̀lẹ̀ àkọsí kí ló wá ní gbogbo ẹ̀sìn náà orí díẹ̀ sí díẹ̀ lórí sí orí gbogbo ẹ̀sìn. àwọn pẹ̀lú kó ti pé ìdíbi nìkan kọ́ rìn kó dẹ̀ tó tẹ̀ pa lóṣẹ̀ láàrú kan lọ sí náà ọ̀pá ni pé ọ̀sọ̀pọ̀tì ìtẹ̀ ọ̀sọ̀pọ̀tì ó pè ní ìbílẹ̀. ń wọ wá àti àmì ìsìn wọ́n lé olórí wọn mọ́sílù kéré kan wọ́n lé kúrò bẹ́ẹ̀ bá a fún ẹni mọ́sí bára ó sì ń bára wọ́n lé kúrò bẹ́ẹ̀ wọ́n wá gbé ẹ́ muhammed mọ́sílù wọ́n á gbé wa ó ti yẹ gbogbo tó ń lọ bẹ́ẹ̀ wọ́n jọ ló kà bọ́ lọ. Bàbá òun kọ́ ní ìgbà ṣe náà ó tún wá dé ní oyè yìí wọ́n ìpínlẹ̀tì kábílẹ̀ rẹ̀ ẹ̀ńtà ń sọ̀rọ̀ yìí o ìkànnì àwọn ẹgbẹ́ ìsìláàmù lágbàáyé ni o ìpò àlùsèwọ̀n tí wọ́n ní ẹ̀ka káàkiri ìlú yìí sọ́fìyẹ lára wọn ni james wà lára wọn ni tàdọ́mùnú wà lára wọn ni àwọn yìí ti ń bẹ ní ọ̀nà tẹ̀lé bẹ̀rẹ̀ ìsìláàmù nínú ara wọn náà ní orí wọn náà lò àwọn ọ̀fẹ́ rí mi lé ìwé àwọn ọ̀fẹ́ rí mi ọ̀rọ̀ àárùn ara wọn ni ó ti yẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹgbẹ́ ló tó wọ́n bẹ̀rù wọ́n ti pariwo kókó wọn fẹ́ dé ní gọ́ọ̀mẹ̀ntì yìí ó ti lé ní bíi. yẹ wọ́n ti wọ́n sísí yẹ tó láàmì lójú wọ́n ti lè éli ibẹ̀ lórí wọ́n kú sí bí asáàmì lórí ìjọba éli ibẹ̀ náà pa sí kò débẹ̀ nígbà tó wà tó wá àti ìkù náà lẹ́sìn ìdíje náà náà ti bẹ̀rẹ̀ sí ní máa sọ pé àwọn ẹgbẹ́ olórí olórí náà ni o ìtàlábí ọ̀pá ariwo nínú mọ́tà ó dé lùmọ̀ nílẹ̀ ìgbẹ́ni tó pariwo rẹ̀ ọlọ́ọ̀tà rárá sí bẹ́ẹ̀ lẹ́yìn kí ni lóòótọ́ tí bàbá wọn yẹn máa ń bẹ̀rẹ̀ sí àwọn àti wá dé bẹ̀rẹ̀ náà wọn lóbi tí ìfẹ́ wọn sọ̀rọ̀ lọ́wọ́ àmọ́ yíyí jẹ́ ẹgbẹ́ láti bẹ̀rẹ̀ lọ́wọ́ bẹ̀rẹ̀ láti dìde wọn wá dé bẹ̀rẹ̀ bí ọdún mélòó kan lè sè nígbà wọn dé bẹ̀rẹ̀ náà ẹni tó ló mẹ́lẹ́ ìwọ̀n yìí ní ọkọ̀ sí ìtura àwọn àti ẹ̀kọ́ sí wọn lọ sí tọ́ka ọgbẹ́ yẹn ó tún wá ọdún kàwọ́ ọ̀sẹ̀ wọn tún wọn tún láwọn fẹ́ nítorí báwa ti pé bẹ́ẹ̀ mọ̀ ní àwọn tó wà pẹ̀lú ẹ̀wọ̀n ògbọ́n tó fẹ́ sọ yìí. wọn ò gbọ́dọ̀ fẹ́ sọ yìí. bẹ́ẹ̀ bá délẹ̀ ẹ̀ àdára wọn ni ètò súnmọ́jú nìyẹn. kọ́nà tó wá jẹ́ sí pé ní wọ́n bá tọ̀nà pé ká da orúkọ wọn sábà máa fi débẹ̀ tó bá tiẹ̀ lọ tọ̀nà bẹ́ẹ̀. tá ti wá rí pé bí táà ń lọ yẹn á padà ìdàkúdà bẹ́ẹ̀ náà ni. àdéhùn sábẹ́ káwọn wulẹ̀ lọ ábẹ́lì kàṣí ìpìlẹ̀ ọ̀dà ọ̀nà táàrin ọ̀dà àtúndé bẹ̀rẹ̀ náà àtúbà ara lọ. òbí ọlọ́pàá rọ ní nàìjíríà nílẹ̀ yorùbá yìí ọ̀pọ̀lọpọ̀ wọn sẹ̀wọ̀ ẹni tó ẹ̀kọ́ bẹ́ẹ̀ mú ọ̀bẹ̀rẹ̀ ó sì fáwọn èèyàn lówó ẹ̀yìn ó fúnra ló sì kọ́ tó débẹ̀ ọ̀pẹ̀sìn lára àsìkò mọ́tò lè wọ́n rìn kí wọ́n ò gbé ọ̀dà akọ́mọ́lẹ́sẹ̀ ẹ̀sẹ̀ bí ìtọ́ ọ̀dà ni nínú ìgbésí ayé ló ṣe kí lọ́dọ̀ tó bá kú sílẹ̀ jù lọ́sẹ̀ bọ́lọ̀ wọ́n yọ bẹ́ẹ̀ gba mùsùlùmí lórí la ọlọ́run sọ pé tí wọ́n ránṣẹ́ ní tí wọ́n rán ní kókó sí lọ́ọ̀ ní wọ́n là ọ̀rẹ́ ẹ̀ sáà máa sẹ̀sí ń lọ bí ẹni wá bẹ́ẹ̀ lọ́wọ́ ọba ẹ̀ lè máa kọ́ ọ̀rẹ́ ẹ̀ lẹ́sìn lọ. ẹ máa kọ́ ọ̀rẹ́ lẹ́sìn lọ. ẹ lè máa sọ ẹ̀sì ẹ lè máa bẹ́ẹ̀ lọ́wọ́ lọ́dún tó bá tó ọlọ́run le barbadori wọn sì ní ọjọ́ àṣà ìrètà sí pé owó tó ń pọn ẹ̀mú wà láàmú nípínlẹ̀ owó tó pọn tó kàn pé lè ní ẹ̀gbọ́n tó kàn pé ìtàn tó wọlé tán àlùsọ owó tó fún wa láàmú nìyẹn tó ti yẹ oníkólè ẹ̀kọ́ owó sẹ́ rẹ̀ ló ṣe kí ìyẹn àmọ́ tó tó kàn pé ìkó tó wọlé owó tó fún wa kí ni àrà ọ̀hún sẹ́kọ́ndì kó lọ́la lọ́la sí kò bá mi. So wallahu ta'ala ààrẹ. Bẹ́ẹ̀ ni pé ìjọ kan láti máa ṣe mẹ́ṣọ̀ tó wá sọ pé tí ìrọ̀sí láti ra ìgbà ló ṣe máa fi lọ tó wá débi ó ṣe máa ń dà lọ lórí àwọn àgbà tó dáwọ́ rẹ̀ yìí ní ṣé ó àdéhùn ẹ̀sẹ̀ tàbí ṣe ìkọ́kọ́ tẹ̀ ẹ̀sẹ̀ wọ́n fẹ́ wá àbúrò pé pé ẹ̀ẹ́dẹ́gbẹ́ ìrẹsà àbúrò ìrún fáàlì oríṣiríṣi àwọn ìlú máa ń àwọn ìlú tó bá wọ́n pé àkọ́kọ́ àwọn ìlú fẹ́ pé ẹ̀kọ́ àwọn ìlú máa fẹ́ bí fáàlì àwọn ìlú máa fẹ́ pé ẹ̀kọ́ máa fẹ́ àkọ́ láti fáàlì ìjọba tó ìjọba òun lọ sí sáìtì tó ń bọ̀ tó lọ́rọ̀ àwọn sọ pé àwọn ti dé sínú sí ìwé alùpùpù àwọn ní mọ́ṣáláṣí tó táwa ti gbọ́ pé àkọ́kọ́ máa sọ àpẹẹrẹ láti kọ́ ní ìpè náà tó tó máa sábẹ́ pé ẹlẹ́ẹ̀kejì wọ́n máa ń pè ní ọ̀pọ̀ àdéṣọ àpẹẹrẹ láti kọ́ ní ìpè náà wọ́n á fẹ́ ìbéèrè àkọ́kọ́. sọ̀rọ̀ níbi ìrọ̀rùn àṣùbá tó bá dáhùn fún ìrọ̀rùn àṣùbá yìí òun méjì náà máa ń pè àwọn ń pè kakú tòru àti máa ń pè kakú pé àṣùbá àṣùbá àti ìrọ̀lẹ́ àṣùkò làwọn á pè àṣùbá àtọ̀pá ìrọ̀lẹ́ náà nínú àwọn olùmọ̀ kò lérí ẹ̀ yóò tó ẹ̀gbà wa àdéhìs èyí tó wà ó ti yé méjèèjì náà ló ní àdéhìs nípa pé ọ̀sọ̀lá tó bá ìròyìn ẹ̀rọ àkọ́kọ́ ni wọ́n pè é. Ànábi ní oyè wa sọlá àdìsọ́lá nípa pé àdìláàgbọ́n ọmọ tó òun ni wọ́n pè wọn tí àgbàdo àgbà ti wọlé. Tó bá yẹ ti wọn ní ẹsẹ̀ kẹ́ni ẹ̀ sọ́ọ̀pù oúnjẹ. òun ni wọ́n pè wọn ní òru tí wọ́n bá ń parí àti tó wọlé tó tó wá ti pẹ̀lú ó ti ní sùn ẹ máa jẹ wọn lọ àyíká yìí náfìlà ìṣọ́ọ̀bù náfìlà yìí so but wọ́n ní àwọn ìgbà àkọ́kọ́ pé àṣà àkọ́kọ́ ìròyìn náà ọ wà nínú ọ̀rọ̀ ìkànnú àwọn méjèèjì tẹ́ ànábì sọ ìkànnú àwọn méjèèjì náà tó ní òun náà tó ní àṣà àkọ́kọ́ ìròyìn náà lọ́mọ eléyìí jẹ́ kí ọ̀rọ̀ yẹn kọ́kọ́ ojú méjì wá. ṣùgbọ́n méjì wá ní àwọn àpá wa sì gbìyànjú lẹ́yìn ààrẹ tó bà pé káṣù láti fẹ́ lórí ọ̀nà òun ni àwọn ọmọ máa sọ ní ìdòwò àníkè ní ti tìpàdé àṣùbà bá wọlé tí ṣùgbọ́n ìbá wọlé àti ẹ̀ tó bà pé ṣùgbọ́n ìbá wọlé ní sáwọ́ nílé ṣùgbọ́n ìbá wọlé kọ́ láàrin pẹ̀lú nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ àwọn àpá láti rí àwọn akó oníṣúná ní ìlú kúlé ìlú ṣètò sílẹ̀ lọ́wọ́ ọ̀rọ̀ tí wọn ò gbà pé wọ́n ní àkọ́kọ́ yẹn. ìwọ́n náà lára tí wọ́n ṣe ní èrè ẹ̀ bí ẹ̀ nínú àwọn àlàyé yẹn. òun ni pé àsọ̀rọ̀ àkọ́kọ́ yóò gbìyànjú náà. wọ́n ń tọ́lá nípa wà tẹ̀ kọ́ pé ọ̀rọ̀ àdé ti wá bá kẹ̀kọ́ wá bá kò sì yẹ pé wọ́n á gbé káfíńlẹ̀ wípé ìrún lóore ju kí ni lọ olóòrùn lọ wọ́n lè jọ́jú sọ fún wa pé ẹ̀yin tí àwọn tó ń ká kápẹ́lẹ́ ká sọ lóòrùn ni o wọ́n lè jọ́jú sọ fún wa pé tọ̀ ẹ̀yin tẹ̀ ń sùn ẹ̀dìdì ẹlẹ̀ ẹ̀wá yẹn ìnáfíà kọjú tó ti gẹ̀ẹ́nì wípé ìrún tẹ̀ ń sùn oorun tẹ̀ ń sùn ìrún lórí olórí ìlú wọ́n ní ara hikima ọgbọ́n àtòyí wà ní ibẹ̀ nìyẹn òtì àwọn tó wọ́n jẹ́ wọ́n ní àsùpà àsùpà àgbàláwé àwọn ẹni kàmí tí wọ́n rí tí ọ̀rọ̀ pẹ̀lú ẹ̀dọ̀ gbígbà tí àdúrà kan láti wọ́n sọ̀rọ̀ lórí so nígbà tí pé wílé yà ní gas so tọ́wọ́ fẹ́ gbọ́ yé so bóyá ọ̀rọ̀ lórí àfi kí lẹ́tọ̀ bá kàn pápára sàlàyé lórí ẹ̀ àwọn òòlù kò fẹ́ nìyẹn so ìtọ́wọ́ á dì ní kò sí kó fi bá ẹ̀rọ méjà lè lórí so gbogbo méjì náà ní ó lẹ́yìn.

ọwọ́ àwọn jẹ́ ní pé ọwọ́ kọ́ wá pé sọlá ti wọ́n ta ni ṣé a máa yóò jẹ́ pé àwọn bàbá wa lè jẹ́ ní ọ̀la. èyí tí ẹ̀rí wà fún tí ẹ̀mí rẹ̀ bá gbé èrí yẹn kò jẹ́ pé àwọn àpàtì lọ́la làbíà wọ́n ní pé ẹni tí wọ́n lè fà lọ́wọ́ tí dàdá ni máa wọlé ṣubú ìtìwọlé tí ń pè wọ́n àṣùbà so anabi ní sọlá àlùfáà pé ẹtí máa ń sàlọ́ lásìkò yẹn tí ìgbà omi ti ń bẹ lọ́wọ́ rẹ̀ àbí òkèlè ti ń bẹ lọ́wọ́ rẹ̀ ní ọwọ́ rẹ̀ kọ́ya kọ̀pìlìtì oúnjẹ yẹn àdìsíwì bẹ́ẹ̀ táwọn kan sì lọ́la àbíà torí ẹ̀rọ wa gba àdìsíwì wọlé gẹ́gẹ́ bí àwọn àdìsíwì náà làwọn àwọn ẹ̀fọn ọ̀rọ̀ àdìsíwì náà àdìsíwì para àdìsíwì lọ́la wa gba wọlé ọjọ́ pé ọ̀pá lóúnjẹ yẹn so nítorí pé adúláwọ̀ tó nìkan tó máa ń pè é èyí tó súnmọ́ ni pé àṣùbà àti wọlé tó tó pè é àmọ́ tẹ̀lé fọ́n mọ́ ọ́ tẹ̀lé tó gbà ní pé inú rẹ̀ lẹ́nu mi wá gbọ́dọ̀ mi lọ́lẹ̀ ní ó sì jẹun sásìkò àsìkò tí mo ti wọlé wọ́n ní kó torí pé adúláwọ̀ tó nìkan akọ́sílẹ̀ kò nínà kò sì ní lọ pẹ̀lú pé àsìkò sórí tó ẹ̀sọ́ oúnjẹ àyàgbọ́ táwọn ẹ̀rọ bá sọ pé àsìkò àtà ewé kò nínà tó gbé ní. nígbà tó kú kéde kó sí ọmọ yẹn náà yé lórí àwọn òbí yẹn àwọn ògbà náà bí a tó. káwọn àwọn ọ̀gbà sílá tó bá etí ẹ̀sìn sọ fún wa pé christian kò lè kú mùsùlùmí lọ́pọ̀ ó ti kò lè kú mùsùlùmí lọ́pọ̀ tí ó fi lọ́kọ òun ni àwọn ìjọba òbí káwọn ṣiṣẹ́ ìdápọ̀ òun lọ́kọ káwọn aríṣẹ́ ìṣẹ̀lá pọ̀ àwọn àwọn tó bá dé lórí. wọn ò ládùúgbò àwọn onírun wọn ò ní kankan wọn ò sì lẹ́kọ̀ọ́ tọ́sẹ̀ fún wọn wọn ò sì lágbára wọn sì gẹ́gẹ́ lẹ́yìn before that transformer man man gbogbo ènìyàn wa kú láàrin náà tí a máa ka ẹnìyẹn fi mú. olóhùn wa bá ìsìláàmù ní kẹjọ á. olóhùn wa ti kù olóhùn wa ti fáwọn fáwọn ọmọ àwọn tí ti sí ìsìláàmù. wọ́n lẹ́nu olóhùn ti dáàbò máa ṣe é ó ti gbà nínú ẹ̀mí rẹ̀ kọ́dà sí kọ́dà sí france. lórí ìsìlámù ló bá gbà òkè òun kò sí ká bèrè nígbà ló sì wà. kò bá lọ́ bá gbà ó france rẹ̀ àwọn òbí ọ̀kan kan ní ó ti yé.